ọ̀rẹ́ mi tòótọ́ ọ̀pọ̀ ìgbàmù tí màá sọ fún ẹ èmi ni mo máa sọ bóyá nìkan ló tọ́ láti bá mi rìn àbí nǹkan kan dáa fún mi nítorí èmi ló ń kọ̀wé ayé mi bó bá sì ṣe wù mí ni ó sì kọ́ ṣe ẹ gbọ́ mà. mama i think that guy loves you Oreofe and i don't want you to ignore him my god is telling me he is the one for you look at him he's even a pastor That makes it interesting. ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni wọ́n ní mi ò fọkùnrin yìí ẹni tó pààmù tó mi jẹ kí ni ẹ ti kéré jù mẹ́ níṣẹ́ ló dàbí tọmọ ọdún mọ́kànlá. kí ló mean ah, are you trying to say you guys have had sex. látàrí ọjọ́ sunday tí mo ti wá jòjè láti lára wa. ah èwo la rí wo. may the man of God sin. ẹyin ṣe yín mà ṣó sọ fún ẹ pé mo fọ́ sòun tí kò bá dùn mọ́ o máa bẹ̀ mí padà I told him right there that I don't find him suitable for me. I can't deal with such. Okú ẹ̀ ò tó mi jẹ kódà kò lè dis virgin. Ó lè ọ̀fẹ́, àánú ẹ̀ ń ṣe mí, iná ló fi ń ṣeré tó mọ̀. Ẹwà, I'm tired for your matter. Ó rò ó pé ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́kùnrin má lè satisfy obìnrin, ó rò bẹ́ẹ̀. Ó fi ìpè pásítọ̀ ẹ̀ ló yẹ kí lọ́jọ́ àbí. Wo mi ò rí tí ẹ̀rọ èmi fẹ́ sùn ó dàrò. Ibi ayé yìí ń lọ mẹ́ẹ̀mà mọ́, ibi ayé yìí ń lọ mẹ́ẹ̀mà mọ́ ayé màmá wá doríkodò ibi ayé yìí ń lọ mí màá o. àǹtí tó doríkodò má jẹ́ ń bá ìjà orúnkún mi. I will remember you in my prayers. mi ò ní láéláé gbàgbé ọjọ́ yìí ariwo òṣèlú máa ń paṣá ṣé ó rò pé tí ò bá dùn wọn pásítọ̀ ṣèyí àbí ṣèyí lórúkọ ẹ̀ ó rò pé á ní kó bẹ̀mí fóun ni kí ló ń retí tẹ́lẹ̀ pé màá ṣe platonic relationship orí mi kò ṣì ìyẹn la máa máa ṣe wo ẹwà ọ̀pọ̀ nǹkan ni òye ọ kéèyàn dàgbà òní kéèyàn kọ́gbọ́n sex tí wọ́n máa ń rí bí ẹ̀ṣẹ̀ yẹn ó dá mi lójú pa ìmọ̀kànmọ̀kàn ló ń ṣe èmi á dé láàyè bá a ṣe wà pẹ̀lẹ́nu ikùn ẹsẹ̀ ojú imú bẹ́ẹ̀ ni wọ́n bí wa pẹ̀lú búà tó kú nǹkan wọ́n gbé àwọn tó jẹ́ yí ara wa sí méjì ṣépè náà kò ní yí àrọ́mọdọ́mọ wọn níbo ni wọ́n ti ní private and public part part of the body ń jẹ́ part of the body ìwọ lórí burúkú wò mí kò sóhun tó ń jẹ́ private and public part gbòòrò gidi tí a wálé ayé rí gbogbo ẹ̀yà ara wa ni ó sì yẹ ká tọ́jú bó ti yẹ gẹ́gẹ́ bí a ti ń tọ́jú okun wa tá fún lóúnjẹ dandan ni ká tọ́jú òbò wa ká fún ní okó nítorí gbogbo ẹ̀yà ara wa ló ní right sí ìtọ́jú kò dẹ̀ yẹ ká kankan sílẹ̀. I strongly disagree with people who see sex as sin. If sex is sin, so also is eating, so also is drinking water, so also is reading for your exams kí ló dé tí màá tẹ́kùn mi lọ́rùn tí mi ò ní lè tẹ́ owó mi lọ́rùn kí ò nìyẹn náà kò ń jẹ́ wá bínú á mú mi débi pé mo máa lọ dún ẹni tí kò yẹ kí n dó bébí ṣe lè pa ọmọ ẹ̀dá tí yóò fi lọ tọrọ oúnjẹ lọ́wọ́ ọ̀tá rẹ̀ náà ni kòńjí ṣe lè mú èèyàn débi dídó bá pa èèyàn tí ò bá jẹ́ kókó dídó ń ṣe lára ni o ò ní máa wò bí àjẹ́ ìgbàlódé ní gbogbo ìgbà tí mo bá sọ fún ẹ pé mo fẹ́ lọ dóko nígbà tí a bá dẹ́kun àti máa criticize ara wa ìgbà yẹn la tó máa gbádùn láyé yìí bẹ́ẹ̀ náà ni ojú máa ń ti àwọn obìnrin kan tí wọ́n bá ń ṣe nǹkan oṣù àwọn òjò mìíràn á rí wọn bí ìdọ̀tí wọn ò ní jẹ́ kó wọlé orí gbogbo wa ti dàrú ọlọ́run wèrè yín tó dá menstruation sóbìnrin lára náà ni kò tún fẹ́ rí tó bá ń ṣe lọ́wọ́ ẹrù pátá sọkúsọkọ́ nìyí ìrònú ló ń dà wá láàmú kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ jẹ́ nǹkan ọ̀dọ̀tí ẹ̀yin wí ṣé ẹ̀jẹ̀ ò ọ̀sán kọjá lára ti ní ìṣẹ́jú ìṣẹ́jú ìwọ kàn jẹ́ kí ẹ̀jẹ̀ dà lára rẹ fún wákàtí kan ó gbà púpọ̀ ògúngùn ju ti ṣàngún lọ too many superstitious beliefs and unrealistic notions ọ̀rọ̀ ayé yìí gan ti fẹ́ sún mi báyìí kí ọ̀rọ̀ mi tó dàrú mú ẹ lójú jẹ́ ń gbé kalẹ̀ kó lè yí ọ dáadáa ṣòro tí ijó kìíní àná tí yémi sí àbúrò kwaya kọdínétọ̀ yín wípé bọ̀bọ̀ kan rèépo òun ó rántí pé mo ní kó o má dá sọ̀rọ̀ yẹn o kọ̀ o dá sí ṣòro rántí pé ṣe tẹ̀yìn gbé ẹ lẹ́nu bọ̀bọ̀ yẹn ní àwọn jọ wà nínú ilé ó rí i pé yémi sí ń ṣe bákan ó sì wọ́n pé pé òun ò ṣe nǹkan tó ń retí kóun ṣe ni ó súnmọ́ yémi sí ó fẹnu kò lẹ́nu ó tẹ̀ ẹ́ lọ́yàn Yẹ́misí máa ń ṣe stop ẹ̀ náà kò dẹ̀ stop ẹ̀. But why you ń sọ stop Larry? mú so, sí òkò dàbí serious stop sóhun. Ó nígbà you ó stop yẹn ní ẹ̀kẹta ó fẹ́ dáwọ́ dúró. Àmọ́ do. I want rẹ̀ kan ojú òbò rẹ̀ ó rí i pé Yẹ́misí ti dà sára rẹpẹtẹ. Ó sì rò pé bóyá stop ló máa ń sọ tí ó bá fẹ́ lájọṣepọ̀ nítorí ọ̀tọ̀ ní nǹkan tẹ́nu rẹ̀ ń sọ ọ̀tọ̀ sì ní nǹkan tára rẹ̀ ń sọ pẹ̀lú ìyàtọ̀ sí yìí kò tí dànù tàbí kò bá figagbága pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni kò pariwo káráyé gbọ́ fún díẹ̀ ọmọkùnrin ọ̀hún lérò pé òun náà fẹ́ ṣe ni ó sì kì í mọ́lẹ̀ ó fọ̀pọ̀ ọ̀rọ̀ mi yàn kó ná bo ihò ejò rẹ̀ ó ní ó ní í ṣe ló ń dún bí ọmọ tí wọ́n rìn níjà kí èyí mú kó tẹra mọ́ àbálò àbábọ̀ ó dà síbẹ̀ ó tún gbéra ó tún kó òbò ó tún da mílìkì àtọ̀rúnwá rẹ̀ sínú kòtò rẹ̀ lẹ́ẹ̀kejì ó tún gbéra e lẹ́ẹ̀kẹta ó tún kò bó ọmọkùnrin ọ̀hún ní sítáì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe ó fún un jẹ láládùbúlẹ̀ ó fún un jẹ látẹ̀yìn bí ìgbà tájá bá ń dúra wọn yẹ́misí fúnra rẹ̀ náà sì tún bọ́ sókè ó dún ọmọkùnrin ọ̀hún ní èkè ìtakú tó wá mórí lọlé rẹ̀ lálẹ́ mo rò pé nígbà tó lọ tán ni yẹ́misí wá wò ó pé òun ti ṣẹ̀sọ́ lọ́rùn òun ló wá wá sọ ló wá wá sọ fẹ́yìn pé fipá bóun lò nítorí òun sọ mú pé kó dúró kò sì dúró gbogbo yín wá gbéra ẹ̀rí ìfọlọ́pàá má inú àìlérú gan ni gbogbo yóò padà gbẹ̀yìn sí nítorí mo mọ̀ pé ojú ti yé mi sí láti jẹ́ gbódùn mọ́hun nítorí ẹ̀kọ́ tí wọ́n ti fún láti ilé àti níjọ wèrè yín kókó dídó láì ṣègbéyàwó jẹ́ṣẹ̀ ẹ̀ẹ́n owó níní kéèyàn tó ṣègbéyàwó náà jẹ́ṣẹ̀ nìyẹn mo tiẹ̀ ń gbọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí pé wọ́n tún ní àwọn lọ́kọ láya tó bá ń dọ́ra wọn ní another style yàtọ̀ sí missionary onírọ̀rùn wọ̀ ah fẹ́ kí n ṣe pè ní ìpèsè kéré fáwọn eléyìí ègún ló tọ́ sẹ́ni tó fi ẹnu rẹ̀ sọ́rùn kò bóra jà àbúrò kọ́tìkọ́tì yìí jáde lẹ́nu ọ̀pọ̀ ènìyàn ní òmò tún mọ kábàrà wa lájọṣepọ̀ wọn ò mọ bó ṣe yẹ kó jẹ́ wọn ò mọ̀ yàtọ̀ nínú àfipábánilò àtòhun tí wọ́n fẹ́ gangan a ò lè bá ọ wí bí wọ́n ṣe tọ́ gbogbo wa nìyẹn àwa kọ̀ọ̀kan tí ìmọ̀ wa tayọ ni a máa ń tètè jára wa gbà lọ́wọ́ àwọn society norm wèrè yẹn nísìnyí tí o ti kọ́ pé dídò kì í ṣe ẹ̀ṣẹ̀ tí o sì ti gbà pé ara nǹkan tó yẹ kí o máa ṣe ní ojoojúmọ́ ni ìyẹn mú ọ lọ sí ìpìlẹ̀ kejì ẹ̀kọ́ yìí ìpìlẹ̀ kejì ni pé kò yẹ kí a máa dóhùkú kan ìwọ ni gẹ́gẹ́ bí kò ṣe sí ọmọ ẹ̀dá àbàyè kan tí ó lè jóúnjẹ ọ̀kan ní gbogbo ọjọ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹ kí èèyàn máa dóhùkú kan gẹ́gẹ́ bí òbò dídó sí ẹ̀gbẹ́ oúnjẹ jíjẹ bí ọ̀rọ̀ ọkọ mi ṣe lè wá ilé wa tí ó sì dáná fún tóun àtọkọ mi ó sì jókòó jẹun papọ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kí ó lè wá sílé wa tá ó sì jọ du ara wa dójú àmì kódà àtòun pẹ̀lú ọkọ mi àtọ̀rẹ́ mìíràn tó bá mú lọ́wọ́ lè wọlé tọ̀ mí wá gẹ́gẹ́ bí a ṣe lè jẹrẹ sí ẹwà spaghetti dòdò ẹran àtọ́tí ẹlẹ́rìn dòdò papọ̀ lẹ́ẹ̀kan náà ló ṣe yẹ kí a lè dókó méjì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà á mọ̀ ọdún bí ẹmu ògùn rọ ní àfẹnidúnú yorùbá lè gbàkójọpọ̀ ìrẹsì ẹ̀wà spaghetti dòdò àtẹran papọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni ẹlòmíì ò lè dókòó márùn papọ̀ lẹ́ẹ̀kan ògbómọ̀ tágẹ́ bí inú ṣe lè mọ ọrùn ẹni tó bá jàkójọpọ̀ oúnjẹ yìí better still èèyàn kàn lè tọ́ márùn-ún wò ní ṣókíṣókí bí èèyàn ṣe lè jẹ̀rẹ̀sì kékeré ẹ̀wà kékeré ẹran kékeré àti dòdò kékeré tínú sì kún lẹ́yìn rẹ̀yìn àmọ́ bí mo sọ orí eléyìí níta ń sìn ìyá mi ní ó dákú nílé náà kíyà tiẹ̀ náà tó gborí òkè lọ lórí ọ̀rọ̀ ọmọ tọ́mọ rẹ̀ ń bá rìn take it from me that our parents are underinformed. Not just our parents, but a great number of humans are underinformed, and only wizards like me know better on certain matters. nígbà tí wájú wọn rò bàbá tó bù rẹ ràn mọyà Gemini tó máa ń wá síbí tí ó ra nǹkan pọ̀ márùn tí yóò rò pé òun ti ra nǹkan wá tí ìwọ náà gbọ̀n lọ síbi gáàsì lọ dáná fún àbí kò fún ẹ ní owó díẹ̀ kó fi dáná ni. bí a ṣe lè gba owó lọ́wọ́ ọkùnrin láti dáná fún wọn bẹ́ẹ̀ ni a ṣe lè gba owó lọ́wọ́ ọkùnrin láti dún wọn ìwọ tí o bá ti fẹ́ kí obìnrin la òbò rẹ̀ fún ẹ ṣetán láti fi nǹkan ìtọ́jú sílẹ̀ fóbùn yẹn torí títí àwọn tí ó bá ń wá síbẹ̀ tẹ́lẹ̀ bá lò rádaràda ò ní gbádùn rẹ̀ lọ́jọ́ tó bá dúgbò náà bẹ́ẹ̀ ni kí obìnrin tí ó bá fẹ́ dógún náà ṣetán láti fi owó ìtọ́jú sílẹ̀ fún pọ̀hún kò sọ́fẹ́ ní moscow kó ṣàgbádùn rẹ̀ àgbà. gbàgbé nǹkan táwọn èèyàn máa ń sọ ń pa olóṣù àbáwọn aṣẹ́wó bí a ní àwọn tó bá ṣe láwọn tó ń ṣoúnjẹ tà bẹ́ẹ̀ ni a láwọn tó ń ta òògùn jẹun kò jù bẹ́ẹ̀ lọ oníkálukú dara mọ́ṣẹ́ rẹ̀ ká sì rí i pé oníkálukú wà lálàáfíà ló bá tán bó ṣe yẹ ká yé rí gan-an nìyẹn. kí n má yàbàrá bẹ́ẹ̀ ni oúnjẹ náà ṣe máa ń sún èèyàn kì í ṣe tí ìyẹn ó fi dara mú oúnjẹ yọ̀kan nígbà tó pọ̀ oúnjẹ ń bẹ ń gbòòrò àbí wo ló dé tí ìwọ àtẹramú kúkọ nígbà táwọn òkú alálùbáríkà mìíràn ń bẹ lóde fún di èyí ẹwà dé mi ò ní pásítọ̀ rẹ̀ fẹ́ okú rẹ̀ ò yó mi èwo ni kókó wọnú òkókó sì mọ́ wọn lára ògùn tèmi ló fẹ́ ìwọ wí níbo ló ti ríyàn tó jẹun dáadáa tíkùn rẹ̀ sì papò bí ò bá ṣe ń jẹun ni kùn rí ó ọ̀fẹ́ tí yóò sì mọ jẹun lọ ẹlẹ́dàá má fi ibi pa àtẹ̀bí oúnjẹ àtẹ̀bí okú kò séyìí tó tó sọ́mọ ẹ̀dá láyé yìí kì í ṣe irú pásítọ̀ rẹ ni èmi fẹ́ láyé mi bí wọn náà ṣe nífẹ̀ẹ́ sí dọ́pọ̀ okùn owó láwọn ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá tó mọ̀ ń sọ nínú wákàtí méjì tó ní láti kọ́ wa ní kíláàsì tó ṣe pé tó bá ti sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá rẹ̀ tán pé yóò bọ́ ta ní kíláàsì bí ìgbà pákọ́kọ́ rẹ̀ ti lọ bí ó bá ṣe ń bọ́ síta ni yóò mọ̀ pé ìyókù dọjú ọ̀dánwò bó o ṣe nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ ẹ̀kúndú òṣùwọ̀n tó ń kọ́ wa bẹ́ẹ̀ ni èmi náà nífẹ̀ẹ́ sókútì òyómi tó rí ọdọ́ tó kun owó òyówọ náà kò jù bẹ́ẹ̀ lọ kó dàárọ̀.